十块五，我这三五五的。来来来，过来一下。一百八十一。啊，再十元。啊。啊。 كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة àti ọkọ̀ kárí orí agbára púpọ̀ nínú gbogbo ẹ̀sìn nípa dájú ọkàn tó tako àdìọ́kàn ti ìsìlámù gbé wá ẹnìyẹn ó lè sọ̀rọ̀ ìpínlẹ̀ ọlọ́rọ̀ ọlọ́run akẹ́kọ̀ọ́ afá sí ọ̀sán kọjá lórí ó gbìyànjú púpọ̀ láti kọjá lórí ẹ̀ inú wọn ni ṣé ìgbìyànjú شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ترى ملوان اللغبي وكتبنا بين العقيدة الوصفية أصل شرح حفاظة الإنسان حفظه الله أولا báwọn afá tí wọ́n kọjá lọ sí gbìyànjú tó àwọn afá tí wọ́n fi lónìí àwọn tó wá ní ẹ̀nà náà ọ̀rọ̀ tí wọ́n sọ kágbó ní ẹlẹ́bà tó ṣe àwọn tó ti gbóná tí wọn náà ọ̀rọ̀ àkẹrùn àwọn tó sì kú láyé ní wọn náà ọ̀rọ̀ àfàlùbáríkà sí ìṣẹ̀mí ayé wọn. bí tí a ń sàlàyé lọ́wọ́ ìgbà kìlẹ̀ tí ìrùhán ní ọ̀gbọ́n ìdára. afáwọn ẹnu tí ìrùhán ọ̀gbọ́n ìdára tàbá wo àdìọ́kàn tí ẹ fẹ́ sàlàyé sí òun ní mọ̀ jẹ́ twenty two pé ìfìrìnlẹ̀ àwọn ẹ̀rí nínú àlùkùránì kẹrin tó bí àwọn ẹ̀rí yìí wọ́n fi rìnlẹ̀ fún wọn àwọn òun ti bẹ fún lẹ́yìn tí mọ́túnú ti àfáwọn ẹ̀mọ́ tẹ́mi ọ̀hún ọ̀hún lọ́wọ́ tààlà ẹnu àdí ẹnu àyàkùránì kan làwọn wà torí wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi rìn lé kùránì sọ báyìí ó lọ ní ipò rẹ̀ báyìí kùránì sọ báyìí ó fẹ́ rẹ̀ fọ́nà ó nù ìbáyìí táwọn fẹ́ sọ àwọn àwọn àǹfààní mi àwọn àpapọ̀ àti ṣáàlùkù rẹ̀ tó ń fọwà. àtùkà wọn tún lò tán ṣáàlùkù ni à ń ṣe àlàyé lọ́wọ́. Ah, èyí tí a ti bẹ̀rẹ̀ lónìí ọkọ̀ ta'ala wa idha badalna ayatan kana àyà olúwa ní bàbá fi àyà kan tàfìrọ́pò tàgbégbò táwa fi àyà ní tàfìrọ́pò rẹ̀ afọwọ́ fọ̀sán àbíkọ̀lọ́ àwọn ìhàdá ṣòro سبحانه في ذكر الشبهة كفرية حول القرآن الكريم مع رد عليها àbáwá ọ̀sá wọ́n ní àyà tó wọ́n bá sọ yìí wà ìdá àbàdánà àyà màkánà àyà nígbà tá a bá fi àyà kan tá fi ìpèsè àyà kan afálẹ̀ ẹ̀rí òfin yìí tó wá lọ́dọ̀ náà wọ́n subhanahu wa ta'ala tí ń sàlàyé pa ìrújú táwọn ìfìrí mú wá àti nípa buhari kẹrin àti dá ìsìpadà fún wọn wọ́n ní àyà yìí wọ́n tó wáyé bí ẹ̀mí nǹkan méjì òun ní àyà ìfẹ́ ìrìnà lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ láti kó ìrújú kò ìrújú táwọn ìrìnrì mọ́ wá táà sì pé ìrújú náà kọ́dà ó lápára lára àwọn mùsùlùmí lónìí àwọn ìfẹ́ tí wọ́n tako lásìkò àti Muhammad sọlọ́ sọlá wọ́n ti tako pé bóun náà wọ́n ti máa fi àyà kan ìgbésí àyà kan tọ́tọ́tọ́tọ́ àwọn ìdílé tako lánàá tó ń ti kọ́nà wọn bá tún wá fèsì láti mú ìrújú táwọn ìdílé ń wáyé láti mú kó lójú wa ó fi àyà ìrújú kó lójú wa níṣì ní jẹ́ ìsìn fún wọn pé ọ̀rọ̀ tẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀ ọ̀nà àdáyé tó ti bẹ́ẹ̀ náà àá sì rọ́pọ̀lọpọ̀ nú àwọn mùsùlùmí tó kú síbẹ̀ báyìí mínà lẹ́ni ni àdàrú lẹ́lẹ́ èyí tó burú ni pé nínú àwọn táńtàkù náà àmà ní onímọ̀ làwọn táwùjọ ìṣe ni wọn lónímọ̀ kọ́nà àwọn gbàsà tí mọ̀lẹ́bí tí wọ́n gbà débi kò fẹ́ sọ bí bá sì gbàsà tí mọ̀lẹ́bí kò fẹ́ sọ lónìí wàhálà lérò kí ni ó ti di ọgbọ́n ìlà àwùjọ nítorí bá ti sọ ni olóbìyẹ pé láwùjọ tá a wà yìí bí wọn fẹ́ ṣe islamic study àwọn ilé ẹ̀kọ́ kan bẹ tó lágbára láti ṣe láti lọ mo láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ professor Badmus ní àwọn tó ti pẹ́ gan àtẹ̀tẹ̀ gbọ́ tó jésù náà ìgbà bíi nineteen kwara ti fẹ́ sọ ẹ̀ báyìí nineteen kan ní nineteen ninety six àmọ́ ti pẹ́ ìtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ tó jésù náà gbàgbà ọ̀rọ̀ ń dúró làkàyè sí ni o wọ́n ní wọn fẹ́ ṣe islamic study kò síbi tó ti lè ṣe tọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn kèfèrí tí ò ní pa kò sí tó fi lọ láyé tí ò ní ọkọ̀ fẹ́ sí Islamic study jẹ́ pé ìròrí àwọn kèfèrí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tó wá tako Islam tó wọ́n kọ tíra láti tako Islam kò sí ọmọ fẹ́ gbà tí ò ní gbọ̀nà ọjà ìlànà wọn sì kọ mẹ́sàn tó máa náà ìgbà ẹ̀ dọ́pọ̀ ìmọ̀ ìdílé òfẹ́sọ̀ ó ti pẹ́ ọ̀tún sọ yìí wọ́n ní àyàfi níbi tí ètí wọ́n gbà náà níbi tí ètí wọ́n gbà náà wọ́n rẹ̀ ní Saudi Arabia wọ́n rẹ̀ ní tí wọ́n gbà náà kò sí ní ojú wọ́n sì rẹ̀ tí ò ní bá wà mọ́ta àwọn ọ̀tá ẹ̀sìn àwọn èyí kan ní wọ́n ń pàwọn èèyàn wọ́n máa ń pàwọn èèyàn ní ọtọ́rìtì lónìí pé a ti fún ọ ní ọtọ́rìtì ìwọ́n náà ti ọtí graduate nípa Islamic ọtí di ọtí ní master látòlé lọ wọn náà ti ní phd ọtí bí wọn ti ní phd ó ti tọ́ létí nù. àwọn náà kọ́ àwọn jáde àwọn náà gbogbo náà ti jáde wọ́n dábàá wa lónìí kọ́wọ́ kó sàmì náà wá nínú àwọn tí wọ́n takò tọ́lọ̀ ní yanjú òlélẹ́ àfọwọ́dé wà kọ́ọ̀lù ọ̀rọ̀ tó wọ́n bá sọ bàtánà àì máa ná àtẹ̀dì máa ná tẹ̀dì pé rọ́fù ṣẹ́yìn máa وضع غيره مكانه wọ́n lè pẹ̀lú tó máa ní bàdánà àìtẹ̀dé ìtumọ̀ rẹ̀ pé kéèyàn mọ̀ kankan kú báyìí mo ti gbé ní ikú kí wọ́n fi kán rí sí ọkùnkàn bí i gbogbo sí wọ́n ó sì mú àyà kú ó fi bèrè gbèsè lẹ́ṣẹ̀kìmọ̀tì pẹ̀lú àwọn torí àwọn ọgbọ́n kan àwọn àǹfààní kan ní bẹ́ẹ̀ tábà lọ sàlàyé síwájú ìṣàlàyé kan. wọ́tẹ̀ntìlì àyà ìwà mú àyà kan kú ẹ́ káfí ìrìlẹ́sì àyà mi rọ́pùrọ̀ ha ìlú kọ̀ wàhúwá lẹ́sùn kọ̀ ha ó nà ń pè ní lẹ́sùn kọ̀ báàbù ni lọ́dọ̀ àwọn àfà bí a kọ́ ìmọ̀ tẹ̀sí ìyẹn gbọ́dọ̀ ní ma káfí ànásíkú wáyé mọ̀nsúrù tí yóò bá fẹ́ sí tẹ̀sí ìwùsẹ̀ tí ò fẹ́ máa sọ nǹkan mí tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ tọ́lọ̀ ń sọ tọ́ fẹ́ máa sọ nǹkan mí ìyẹn gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ànásíkú wáyé mọ̀nsúrù àwọn ọ̀gá ní sọmọ ẹ̀ pé òun mú àwọn àyà kan òun fi fèsì àwọn àyà kan kátó wá rẹ̀ ní bẹ̀rẹ̀ láàpá ó lóun ọmọ tó wọn bá ní yẹn mẹ́rin ọwọ́ bá nọ́ọ̀sì wá nọ́ọ̀sì wọn bá bọ́ kí láàpẹ̀ tó wọn jẹ̀mọ́ ẹni jẹ́ láàpẹ̀ ní àdéhìí lè jẹ̀mọ́ àwọn àkáàfì kèké yẹni yẹn nítorí pé ẹni tó takò ó takò ọ̀pọ̀lọpọ̀ àyà àti ẹ̀rọ ó ń takọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyà nínú àlùfáàní kẹrì kọ́ọ̀lù níta àwọn bèbè wá sọ pé ayé kò fáwọn kùrẹ́ṣì àwọn bèbè kùrẹ́ṣì ń táwọn sọ tọ́lọ̀ tó wá sọ̀rọ̀ yìí olùwà sọ̀rọ̀ yìí wá pé àlìjáde lónìí àwọn tí wọ́n rí bí aláìmọ̀kan ni wọ́n wisdom ti bẹ́ẹ̀ bí ká kakoko káfíìmì káfíìmì ṣe ọlá tó mọ̀ máa àbájọ́bẹ̀ fìnnásìkì ìnàmà á ń tẹ́ àwọn sọ pé ìwọ Muhammad wọn dákọ́dá pàdé ìjọ náà ọlọ́run ìbọn tún ni pé tábà mú àyà kan tá mú kó tá fi àyà mi tá yà mi sí kọ́ọ̀lù mú wa sọ ọ́n àwọn kìfì mẹ́ta wọ́n ní ìnàmà á ń tẹ́ Muhammad mọ́fútàrù ayé káàdé أي كاذب مختلق منقوط على الله حيث تزعم أنه أمرك بالشيء ثم تزعم أنه أمرك بخلافه àwọn kìbìrì sọ pé túmọ̀ mùsùlùmí orí ìwà nẹ́bí ògbólógbò ìrìnà ni ọ́ onírọ̀ burúkú ni wọ́n Muhammadu bó lọ sí ní ìrìnà ìwọ́n náà lọ sọ fọ́nà ọba sọ báyìí ọdún wọn kò sọ mẹ́rin èyí tó lọ sọ lẹ́yìn ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń lọ́rọ̀ ààrẹ yìí ọmọ wa fún wọn lẹ́sí ìmọ̀ yóò fi irú jẹ́ẹ̀dà ní tí ó sì àǹfààní fún wọn níbi àìmọ̀kan wọn fàkọ́ bẹ́ẹ̀ àkàrò láyé àyàmù ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò mọ ìdí tọ́nà ọba títí mú àyà kan títí ìgbé sí àyà rẹ̀ tó ọ̀nà ní. láyé ara mọ̀ṣẹ́ àtìmílẹ̀ ẹ̀yìn aṣùgbà wọn ò ní mọ̀ kankan rí nílẹ̀ àwọn láyé ara mọ́nà ẹ̀kìmà fi nẹ́sọ̀tì àbíká tó pé wọn ò ní mọ̀ nípa ìhàtọ́nà ọba yá àyà kan kó o ní fi mi gbèsè fa ìnàmẹ́ mọ̀kùnrin yóò hálẹ̀ lọ́sọ̀rọ̀ nìyẹn àwọn ọmọ pé tọ́nà fi mú àyà mi ti ń fi po lórí mọ̀sọ́lẹ̀ ẹ̀rù òun ló gbogbo ẹgbẹ́ bá jẹ́ wà sí láyé ẹ̀wọ̀n náà bá tó dáadáa mọ̀sọ́lẹ̀ ẹ̀rù ó pàtàkì pọ̀ pé èwo ni ó ga jù torí àtúnṣe òun lọ lọ́mọ bí mú kàn wá fi rí rí sí òun ló jẹ́ pé àwọn àfáà láwọn àfáà ẹ̀sìn tí wàá lábàṣẹlẹ̀ láyé wọ́n máa ń tún gbogbo kí ni mọ́síláhù kí sì ni mọ́síláhù ẹ̀rùn kan yé bàbá ṣe nǹkan yìí bàbá mú dàgbọ́ ìwà àbí tá a bá ṣe fátíwá yìí nígbà tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó kan wúrú ẹ̀ àwọn èèyàn tó wá rán sí ara nínú àkọ́tà sí tiẹ̀ tó fọ́n mú kan wá ó ń torí àǹfààní kan ni ó mọ̀ pé kí wọ́n mú èyí tó wá kẹ́yìn tó fi palákọ́ rẹ̀ òní ó mọ̀ pé ẹ̀kọ́ òun mú wá àmọ́ tó bá kọ́ mú wá kò ní sí àǹfààní káwọn àtọ́rọ̀ ní kálẹ̀ ìgbà pé ẹ̀kọ́ àgbà ní ìbá tó bá gbé alákọ̀ọ́kọ́ tó fi rèé sóni kódà pé tọ́lọ̀ kọ́ mú wa fẹ́ẹ́ fẹ́ẹ́ máa kọ́ mú ẹ̀ pàtó mú kàá tó fúyẹ́ ó sì wàá múmi wàá tó lágbára nígbà àwọn òfin pààyàn rẹ kí ló dé tí ò mú yìí tó lágbára wá tẹ́lẹ̀ ní abẹ́rẹ́ ìgbésẹ̀ lẹ́nu lọ sọ rẹ̀ ìtújú kọ́ mú ìtò fúyẹ́ wá lè kó lè máa sàǹfààní fáwọn tó ní sẹ́fún. ìgbà tó náà bá ń wo ṣe sí àwọn tó rán nábì ìsìkárí gbẹgbẹ wọn sọ̀rọ̀ kó làwọn táwọn ṣe ló àṣù ló ní òdu wa ìsìkárí tá a bá sọ̀rọ̀ ìdájọ́ yìí àwọn àwọn òfin náà ìdájọ́ yìí kó ti rí nù àmọ́ bí àtúntà wáyé kọ́lẹ̀ wọn ló fọwọ́ ṣékùn ní Al-Albani rahimahullahu ta'ala wọ́n ní kò sí àwùjọ ọ̀hún láyé táwa lórí àwùjọ màkì bí kàfà wà mọ́kà ní bá a ti ṣe ẹ̀mí láyé lórí Al-Albani lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ló ti sọ̀rọ̀ ìjọ nínà ó lójú ìlú tí wọ́n ti abárí léyìí ètò dáa léyìí eléyìí ọ̀dà bàbá sí léyìí ní tí ó mú ayé léyìí rìsọ́ọ̀tì láwọn awò tábà wo rìsọ́ọ̀tì àwọn òbí ọ̀dà dídá ló tẹ̀sùn ju ló àìdá lọ ní tàbẹ́ sí orí dá lóòótọ́ àwọn òbí tábà sí tábà ní tábà òbí tábà sí nǹkan yìí àtúnṣe olófin alùmọ̀ yìí kìí sí àtúnṣe olófin mi gangan tó fẹ́ sọ àtúnṣe àtúnṣe lọ òun táwọn àbá àti fatiwa pípẹ́ bá rí oògùn tá a ń lò tá a bá rí pé àwọn nǹkan tó fi kóògùn yìí bọ̀ nǹkan àràmù bẹ́ẹ̀ táwọn àbá àti fatiwa bẹ́ẹ̀ èyí táwọn náà wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ oògùn kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo oògùn náà nínú wọn kí ló fà á kò sí oògùn tó wọ́n tó ń pòlùsì láyé lónìí ní oògùn tá à ń ṣe lóògùn èkó tí ò sí ń tàn pé alcohol ọtí náà fi máa kò sí òkùnrin èyí tó kéré kéré ní òkùn láyé tẹ́mi àti ẹni sáyé rà ní alábàdé olóbẹ́mi paracetamol ní pẹ́pẹ́ lára tí má ti paracetamol alcohol mẹ́mẹ́ ọtí mẹ́mẹ́ nínú tọ́wọ́ bá sì ṣe léèwọ̀ lójú nìyí ọtí kọ́dà kọ́ nílùú ha haram kékeré haram ni àwọn alùpàá ẹ̀wọ̀ lílo òògùn yìí táwa wá lò tí wọ́n ti tí yóò mú àìsàn tí ń bẹ lára yóò kó wọ́n lè yóò kó rà ẹlò ọ̀kan tó lò. ẹlẹ́ẹ̀kejì òògùn mi ń bẹ pé tá a bá lò ó nǹkan tí wọ́n fi ṣe ó lè kó bá àìlera wa gan yóò tó kó bá ara wa yóò tó kó nǹkan yóò kó bá nǹkan bẹ́ẹ̀ lára wa jẹ̀bi yóò tó dá àìsàn mi lẹ̀ àbí kó fi àìsàn mi sínú ara wa wọn àwọn òbí ìrànlọ́wọ́ wá rí bẹ́ẹ̀ àìsàn tí ó mú wọn sára wà yìí pẹ̀lú àìsàn tí abẹ́ fi wò yí èwo ló lágbára rí fúnra ẹ̀kọ́ ká fi mú yìí tí ó mú ara wa wòsàn nísìnyí ó sì bẹ́ẹ̀ kà ju ká fi lẹ̀ lọ ẹ̀ tí kẹ́tì ló sọ wọn náà bá ti bá lọ́kùnrin tó bá rí bẹ́ẹ̀ lé ọlọ́run bá wọn èdè wípé ẹ̀ẹ̀kan tapà lẹ́yìn ìwé kí ló tó ọmọ ayà yìí wá tó fi rí ìgbésẹ̀ àwọn náà fi ṣe sí sọ lórí o onítorí ọlọ́run nítorí wọn ò ní ìkímọ̀ ní nípa ìgbésẹ̀ tó wọn bá ń gbé wọn ò ní ìkímọ̀ wọn ò ní mọ̀ nípa ìkímọ̀ tí mẹ́bẹ̀ẹ́ rí sínú òfin sí bẹ́ẹ̀ tí náà gbogbo ẹni táwọn máa ń sọ ọmọ ọba kí a máa gbìyànwó fàyínà ọgbà bírígà masọ́ọ̀lì aláti yàrá mọ ọ̀sọ́ subhanahu nítorí àtúnṣe tọ́lẹ́gbọ́mọ̀ ọba ló máa fàkọ́dí yẹkùn fi ṣáàlì ṣẹ́yìn mọ́sùláhà àwọn akẹ́ta ó ṣeéṣe nǹkan tá a mú wá takọ́mọ́ lákọ̀ọ́kọ́ àríkú lásìkò tá a mú wá ní àsìkò yẹn ni ó ṣàǹfààní lásìkò yẹn gẹ́gẹ́ tó ṣàǹfààní fún ọ̀nà nǹkan yẹn gẹ́gẹ́ òsì bá mo tó nínú àyà tó tó gbajúmọ̀ dáadáa ó ní pé يسألونك عن الخمر والميسر يسألونك عن الخمر ní ṣe fúnra ọlọ́run ló sáré wá fún àná Muhammad lẹ́sìn ìwà nẹ́bí wọ́n bọ̀ wá wọ̀ wọ́n bọ̀ wá béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ lẹ́sìn alikọ́mù wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọtí mímu pé ká mutí àti tẹ́ta nítorí sì gbajúmọ̀ lọ́wọ́ àwọn ọmọ ọgbà náà àwọn amáká nítorí gbajúmọ̀ lọ́wọ́ wọn dáadáa fún ìyẹn fẹ́sẹ̀ fàájì ni o ìyẹn fẹ́sẹ̀ fàájì yẹn gbádùn oníkóhun mutí kó ìta tẹ́tẹ́ ó gbajúmọ̀ wọ́n á rédíò lọ́wọ́ rẹ̀ wà níbi kúlì àṣẹ látọ̀dọ̀ náà èsì tó fún wọn ni pé fíhìmá manafi'u linnas fíhìmá manafi'u linnas ọ̀rọ̀ méjèèjì àwọn náà láǹfààní wọn ṣe báwọn èèyàn kò sí àǹfààní kan láwọ̀ tí kò sí àǹfààní kan láwọ̀ tẹ́tẹ́ gbogbo ìkẹrìmọ̀ tó kù òun ló bá bẹ́ẹ̀ pé nínú títọ̀ rọ́wọ̀ láyé òun ni kíyàn lè ọbẹ̀ kí ọ ti ṣe ìwòsàn lọ́rọ̀ ẹ̀gbọ́n mi ṣe kí ọ ti lásán ni ọgbé ẹmú àpò yìí ẹ̀hẹ́n ìjẹ́ àti kì í oníkẹ́ ni ògbógbóró kí ògbógbóró làásọ fún yìí lọ́rọ̀ nítorí àwọn ọmọ nìkan anẹ́bí sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba ò sì fi ìwòsàn àlìwúmọ̀ mi fi máa àwọn ọmọ ọlọ́run rẹ̀ nítorí òsì ilé wọn kò sí rẹ̀ kò sí àǹfààní kan níbi tẹ́tẹ́ òfìdíkì ìrẹ̀tọ́ àmọ́ta ìmọ̀ palẹ́nu ni ẹnu yóò tàbí àbára rẹ̀ nígbà rẹ̀ ẹ̀yìn rẹ̀ àwọn tẹ́lẹ̀tẹ́ ni wọ́n ṣára aládùúgbò ni wọ́n ti tàbí ọjọ́ wáyé náà but lẹ́hẹ́kìmọ̀ ti mọ̀ wá kẹtẹ̀ lè mọ́sílẹ̀ àti mọ̀ wá kẹtẹ̀ ọlọ́run kí ó ti ká sẹ́lẹ̀tọ̀ ń gbà náà fún ọ̀tá àgbọ́gbọ́ mú dájọ́ wá yìí wá nítorí pé lásìkò yẹ gẹ́gẹ́ èyí tó lè sàǹfààní fún ọdún pé ní ó tẹ̀ láǹfààní tiẹ̀ ọlọ́run wá fi ọ̀rọ̀ tó ní agbára tí ó jẹ́ tí ẹ tó yẹ pé ìmọ̀ni rẹ ti dàgbàsókè díẹ̀ tí ó jẹ́ wòye sí ọlọ́run ní àmọ́ o wọ̀n mọ́ ọ̀gbọ̀n akbar mi nùfẹ̀ẹ́rìmà àmọ́ ìnira wàhálà àgbábò tí máa ń dá sí àlá ó pọ̀ ó sì kúrú ju àfàgbẹ́bẹ́ lọ àwọn tó jẹ́ pé ìmọ̀ ni wọ́n ti ga sókè náà sọ̀hábà wọ́n fi lẹ̀ àmọ́ wọ́n tó yẹ pé dúró fún ìmọ̀ ìmọ̀ ni wọ́n sì kéré ń wọn ni kẹwàá islam wọ́n lè torí pé wọ́n ti yọ̀dá àwọn islam náà tọ́lọ̀ bá ń sọ ọlọ́run tó ní tó sàǹfààní sọ ọlọ́run tó ti dáhùn ẹ̀dẹ́ ní ẹ̀kọ́ gbogbo lẹ́yìn yóò ti ní bíi ìsìlámù lẹ́yìn ọ̀dà èyí tó jẹ́ ẹgbẹ́ bá nílẹ̀ yìí ẹ bá gbọ́ bá gbófin yìí wá gbọ́n lẹ́ẹ̀kan náà ẹni lẹ́sìn ìsìlámù náà ọlọ́run sì láàánú ọ ló fi ní pé á ah, ọtí o ó láǹfààní tẹ̀lé fún ọ kò sí àǹfààní kankan lára ọtí kiri ma bẹ́ẹ̀ ni ò sáǹfààní kankan kiri ma lórí rẹ̀ yìí ilẹ̀ ti ta àmọ́ lásìkò yẹn ọlọ́run bá mú wa bẹ́ẹ̀ àwọn sọ́bà sì mọ́ bẹ́ẹ̀ wọ́n mú lọ fá kọ́dà àwọn lọ bí ìyàwó tán lọ bí àṣejẹ kan bó sì kéde àwọn sọ àwọn àwọn mùsùlùmí sì kéde wọ́n tó fi sàlejò bẹ́ẹ̀ lọ ìwé ọtí rẹ o bí bàbá fún ara mínira sí mú àwọn tí mọ́ni bẹ lọ́kàn wọn olólé bẹ́ẹ̀ tí mọ́ni wọ́n ti ga àwọn tí èga wọ́n sì fi àwọn òmù fáwọn onígun kí wọn wọ́n ka ìkàkùkà wọ́n kà àbúkà mìíràn wọ́n dérí bí ẹ̀ka ìlú náà wọ́n dérí ẹ̀kútó ah, ọlọ́run wá gbé fúnbẹ̀ wá tó tó tó ní nǹkan ìgbìyànjú lọ ẹgbẹ́ tí ó yóò tó dí ọ tí mú yóò tó dìbò láwùjọ wọn olúwa nígbà tẹ́wà káwọn ìlú ti ẹwọ́ pé ìgbàtí mẹ́kírùn kẹrìnkẹ́ múrírà nígbàtí mẹ́kírùn tẹ́wọ́n kò ní kọ́mọ̀ mú kò ní kọ́mọ̀ mú but bó bá kò ní kọ́mọ̀ mú kan rẹ́bọ̀ kírùn ẹkàn rẹ̀ pé èyẹ́ kẹ̀lẹ̀ tàbí ẹ̀sọ́rùn díẹ̀ ẹlọ́pàá tàbí ẹ̀sọ́rùn yóò múrírà kò ní múrírà so ẹgbà tàbí ẹ̀sọ́rùn tó lọ́sọ́lá sí ẹ̀yẹ̀ lè takò pé èwo náà mú yí tọ́nà kírùn náà bẹ́ẹ̀kẹ́rù máa mú iye sì lè múrírà torí tọ́nà òkú tó náà mú wa pé tàbá fẹ́ kírùn àgbọ̀ ìgbà àrùn rírà ọwọ́ alébé tí ẹgbà náà ní ọba mú ti gbà rí inú wa ní mú lọ́sọ̀ gẹ́mọ́ ọba káyé ọba káyé sáyé tán àwọn adáṣẹ́ rí ogun àtọwà tí wọ́n kí wọn burú tó lára ẹ̀ gbàtí lẹ́yìn mọ́ yóò ṣe yóò lọ pé máa kásùbà táwọn tó dàgbọ́ gbàtí ìdarílà wọn bá bẹ ni láti mọ́ká wọn bá bẹ ni ó sì pàtó wọn pé á ah, ìmọ̀ ní ìjòkòsára wọn débi pé ààrẹ ẹni tó torí pé ìsìlámù gbó lára rẹ̀ ó sì ní kẹ́ẹ̀kì kẹ́ẹ̀fì nílẹ̀ kí n lọ ìmọ̀ kí n lọ wọ̀ dínà sí ìjìlá kí n fi dúkìá nílẹ̀ ó sì tẹ̀lé lọ́rùn à ah, ìmọ̀ ní àwọn eléyìí tó ọlọ́run tó bá ní àwọn eléyà ah, ìmọ̀ ní ti bẹ̀rẹ̀ ara àwọn tí wọ́n bẹ́ mọ̀ wàlmẹ́sì àti tẹ́tẹ́ títa wàlásìlámẹ́hẹ́ àti òsà olùwárẹ̀ rípsùn ẹgbẹ́ ní mẹ́rin amẹ́ṣẹ́tọ́ lára ṣe sùlọ́wà fàájẹ́tẹ̀ ní wúwú ẹ̀jìnà sí níta ẹgbẹ́rẹ̀ ní pé sígbà tó dé mọ̀ ìpínlẹ̀ ọjọ́ ìpín eléyìí ní dàmù lákàyà ọ̀gẹ̀gbẹ̀ sọ́mọ́tọ̀ wíwáyìí nígbà kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ ọdún nọ́mbà nílẹ̀ ọdún tẹ́lẹ̀ kejì onítọ́mọ̀ pa kí o náà rẹ̀ sí sí lọ́rọ̀ láwọn rẹ̀ lọ́jọ́ kúná gbọ́dọ̀ wà lọ́wọ́ parí ẹ̀ sí ọwá nígbà náà pé ẹgbẹ́ ní kí wọ́n sì jìnà sí kọ́dà lára sí èso ọlọ́run mọ̀ pé ẹgbẹ́ lójọ́ tó ti tó ti ń lọ́wọ́ ti ti wà tó ti dá ọtí lọ pé ẹgbẹ́ ní iṣẹ́ èso ni ó sì lè kó báyìí àmọ́ orí pé lásìkò àkọ́kọ́ ni àsìkò yẹn àǹfààní lòun àbáwá fàúzẹ́ ọ̀ṣùn ọlọ́run tààlà ó ní ọlọ́run ọba ìmọ̀ ń mú àyà kan kí n para wọn rẹ nítorí pé ìjọba wọn ni ní àti mọ̀wá kẹta ní tó ó mú wá ìdájọ́ ẹ̀ lákọ̀ọ́kọ́ wọn pé lásìkò yẹn nǹkan tó lè fún ẹni wá kó bẹ́ẹ̀ lónìí gbogbo ẹgbẹ́ ajé lọ àfọwọ́ àìlú rẹ̀ ṣọ́lá ó tààdà àìlú àwọn sọ́wọ́ ní Bukhari olè kẹ́lìmù nẹ́ẹ̀sì kẹ́lìmù nẹ́ẹ̀sì lè kọ́dìrí ọkùnrin yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tí ó wà sáwọn èèyàn ẹwù lẹ́bọ̀rọ̀ sáni wọn ẹwù lẹ́bọ̀rọ̀ sáni wà sáwọn èèyàn gbọ́dọ̀ òjò yìí ó ti ju lẹ́bọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀mọ̀ bí wà sáwọn tó ṣe rí nígbà tí ẹ̀fẹ́ wọlé ẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀yẹ́ ti tíra gbẹ́tọ̀ ọdún ọgbẹ́ káàkiri pé ọmọ yìí tíra yípo ẹ̀kọ́ ẹ̀kọ́ ti dédé ẹ̀ kò tí ẹkọ́ dédé ààrin ah, ọ̀rọ̀ kéwú yàtọ̀ sí ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ kéwú tẹ́bá jẹ́ lábára lónìí pé wọ́n sí hardcore wọ́n sí hardcore in tó wọ́n kọ́ máa ń gbé nígbèrè tó bá kó mẹ́wọ̀n wọ́n á kó mẹ́rin láti lò tó àgbàrá wọ́n á kó mẹ́rin kó bọ́ sí ìyá tó sọ̀rọ̀ yẹn tó bá kó mẹ́wọ̀n kó bọ́ sí ìyá rẹ̀ Bukhari Muslim bó ṣe lọ́nà. àlùsùrù sàdáta ìlú ẹ̀rù bí pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí lónìí fún ìyàn pé àkídà tàwí òsùrù sàdáta àlẹ́ lòmí ò ní yóò máa gbọ́ àwọn tíra lẹ́gbọ́ ní agbára jù látàrí rẹ̀ lọ àwọn afá àti máa ń sọ̀rọ̀ kí é sí gbogbo ara bá lè dàwà láti dàwà fún àwọn ọ̀sán yàrí àbálàbáyà tó báyìí kí wọ́n nígbà náà wọ́n ló sì apply ẹ̀kọ́ ìṣọ́ náà èyí sì ní èyí sì sí ilẹ̀ náà afá àti báyìí ní bíbí ẹgbọ́ parí rẹ̀ sọ pé bọ́bá ọbẹ̀ lọ hadith yóò ní ọ̀ ní méjìlá gbẹ́gbẹ́ ọ̀ ní méjìlá gbẹ́gbẹ́ àná ọ̀pọ̀lọpọ̀ tí ìrìn àgbé wá bá ló sì gbé wá sí àyẹ̀ kọ́kọ́ mọ́ sí ló sí àgbéyàn mọ́ rí ẹnìkan inú òyà wọ́n yẹ pàdé bàdé tó àwọn padà àwọn sì ń bẹ́ mídíà lé kí ló dé wọ́n lè yẹ díẹ̀ mídíà ẹ̀gbọ́n pàdé sọ pé kọ́kọ́ kò lérò gbogbo nǹkan tó máa nílẹ̀ fún kọ́dí mo náà àwọn èèyàn wọn sí náà sí lò ìkọ́dí òkò lè ẹ̀wù lẹ́gbọ̀n understanding àwọn èèyàn látàyè kẹnu bá rẹ̀ sọ̀rọ̀ kí ló fà á káwọn èèyàn bá lọ wá káwọn èèyàn bá mọ̀ káwọn bá fi ọlọ́run àtànẹ́bì ní irọ́ nítorí bá wọn kékeré nù ó dàbọ̀ láká ìrọ̀ bí bóun lọ́ sí mú dájọ́ kan wá lónìí tọ́kan wá ní kò rí bẹ̀rẹ̀ olùwà ló sọ pé afọwọ́ fọ̀nsá wọ́n ní tọ́wọ́ fi wá bẹ́ẹ̀ lèmọ́sílá tí lèmọ́sílá tí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ثم تكون المصلحة بعد ذلك الوقت في الشرع ويمكن tọ́padà wáyé ló máa ń mú olúwo ní ọlọ́wọ́ tó dá èyí tá a padà mú wáyé òun sáǹfààní ní àyè ìgbà tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ lọ sí wáàsí ní bá dé wáàsí yóò ti ní tí fpp tọ̀ àwọn oṣù wáṣí pé bó náà ṣe tọ̀ tẹ́lẹ̀ yẹ́ ti àwọn àjò wọ́n ní kọ́ni kò kí ọ lọ́wọ́ àádẹ́ kí ọ̀rọ̀ wọ́n rí pé báwọn ẹ̀sìn sàlùwàlá gbèsè rí ọ̀gbẹ́ni bóòlù ẹ̀sìn sàlùwàlá lọ́mọ lọ́rin tí ọ ti dàbà tó báyìí láì máa ń yọ sí oṣù láàmù wọ́n wá ilẹ̀ ìlà ọ̀gbọ̀n àwọn eléyìí tẹ́lẹ̀ yàtọ̀ ọ̀lẹ́rù sàwọ́yé láǹfààní mo wá sàlàyé pé fáwọn ìgbé a ní bùkátà sí pé gbogbo dábàá sí ń sẹ̀mí ayé wa tọ́pìkì nù níbi ẹ̀sìn pàtàkì ó gbọ́dọ̀ dáwà lójú pé bá tẹ̀lé ṣe rí wàláì náà mi nínú àwọn tó já sí pé wọ́n ṣèṣe sí òun nìyí kọ́dà wọ́n ń padà sọ pé bàtà alébèrè náà fàní èyí ti bèèrè lọ pé ẹkàn kọ́ wa wọ́n ti ń sí àlọ́ ọ̀la at least wọ́n sì kéde wọ́n mú yìí wò ṣe é rí mọ́ mọ́ pé àwọn ẹni kí ló sàmàlẹ́ fún wa àmọ́ láti wọ́n sọ mọ́ wà àmọ́ tó ti bẹ́ẹ̀ torí pa fẹ́ mọ́ sí láhà ìtọ́nà ọba pẹ̀lú òdodo àgbọ̀dọ̀ pẹ̀rọ ní òdodo àgbọ̀dọ̀ pẹ̀lú òdodo ní kọ́lá gbà mí bẹ́ wọ́n lè fi ṣe béèrè ọkàn òbí ọkàn fojú ọkàn fi ti di lórí ọ̀rẹ́ táwọn béèrè kí ló fà lè mọ́ sí dáa àwọn afáà ní ọ̀pọ̀lọpọ̀ béèrè tẹ́lá lọ́nà bí mọ́mọ́ ní kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè tó pọ̀ nílẹ̀ làhádìrì làhádìrì àwọn afáà ní àwọn afáà tó lọ sọ bẹ́ẹ̀ kìí ṣe pé gbogbo béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ní wọn rà omi ń bẹ tó bá sọ́gbà náà nígbà tó wọ́n béèrè lọ́wọ́ ní orí ó lè dá àbábò lẹ́yìn wọ́n àṣírí wọ́n àdákẹ́ gbogbo ọ̀rọ̀ lásìkò lásìkò ọ̀rọ̀ bá tọ́ tí ìbá sọ ọ́ ó lè da iṣẹ́ tí yẹn ń ṣe ó ṣe lè ó lè bàjẹ́ so ọlọ́run àbá sáré àbá wa àgbọ̀nsán òun la ṣàlàyé pé ní tó fà tọ́rọ̀ wọlé ṣe bẹ́ẹ̀ tó fi kú tàbí wá orí kó mọ́sílẹ̀ àtúnṣe lè dí àsìkò yẹn tó bá mú wá tó bá wá mú lọ lásìkò ní òmìnira lásìkò yìí ilé ìwà tó ṣe ní àǹfààní wàláwò wàláwò kásàfà lọ ọ̀rọ̀ wàláwò kásàfà ọ̀rọ̀gbẹ̀tọ̀ ní àwọn ẹ̀kùfọ̀ lẹ́àlẹ́mú alẹ́dẹ́rẹ́dẹ́ka wájú sọ̀wà tó bá jẹ́ kí ọlọ́run fún àwọn gèfèrí tí wọ́n takà nẹ́bí tọ́lọ́wọ́ fún wọn láǹfààní ni kí wọ́n kàn kọ́nà kásù sí sígbà káyẹ̀ kó pé ìrísí tí mo fi máa lápọ̀ ìwà tí mo wá mú mi wá tó takò ó tó bá já sí pé wọ́n ìrísí ìdíhùn ni wọ́n fi hàn wá ní láàrin mu wọ́n pé ànàdáàrí kàwájú sàn wá pé bẹ́ẹ̀ mi ọ̀nà ọba ti ṣe ìgẹ̀gẹ̀ lóṣù kìíní olùdájú wọ́n mọ́ ní àjọ àná ìlànà yìí gangan òní bí ẹ̀yàn wà láàrin ẹ̀yàn sí dédé èrò sàṣẹ́jù èrò sì ṣe àṣètò wọ́n rí kì wọ́n èyí ó sì rí pé irú ìlànà báyìí òun náà lórí àfẹ́sù ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn àti ìṣe àánú pẹ̀lú àwọn èèyàn tó wà mọ́ni hàní olóòfì wọ́n láti irú ìlànà báyìí kéèyàn máa tọ́ ìlànà rẹ̀ bí àti ìbá fi ńlá àánú pẹ̀lú àwọn èèyàn bí ẹ bá ti kéde ẹsìn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbogbo ẹ máa jẹ dùn án olùkùnláyé ọgbà ìtàn òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam wọlé wọn sọ anẹ́bí tó máa apply gẹ́gẹ́ láàrin àwọn sọ̀hábà síbájú sọ fún wa rí pé ara ń ṣe àwọn tí ọlọ́run tó ẹ̀dà àrìn àá ọwà pẹ̀lú anẹ́bí ẹni kan wá sáré wọn sáré Muhammad sallallahu alaihi wa sallam anẹ́bí wa àlẹ́gbà jáde bá ní ṣe jáde ọ̀tọ̀ táìsà arúgbó bá ní ṣe parí rẹ̀ mọ̀ṣọ́lá àlẹ́gbà kí dáadáa ó snáì mọ̀ṣọ́lá kí ẹ tó dì máyà ah, ayọ̀rẹ́ ó wá tako láàká ìyá ìsà pé ah. nígbà tó bá ní bá jáde sọkùnrin yóò ṣe ṣe yóò bẹ̀rẹ̀ ti ṣubú pé màtọ́wà wọlé padà àìsàn àbí kúkú lọ sí ọ̀hún ah, bọ́sí wá sí ọkùnrin yàgbẹ́ wítọ́ sọ́ọ́ ní kọ́tọ́ wọ́pọ̀ pàtó wọn lé ó yàtọ̀ à ah, ìgbọ̀rọ̀ fojú ẹ̀ hàn mọ̀nàfíkì lára ni òun bí bá fojú ẹ̀ hàn ó lè torí ẹ̀kọ́ lọ́wọ́ ìsìlámù náà àwọn obìtánà bí hàn ó ṣeéṣe kọ́nà padà sáánú ẹ̀ kó wọ́n fi ìsìlámù lẹ̀ tẹ́yẹ kọ́nà padà sáánú ẹ̀ kó pàálù kó padà lórí ìsìlámù kó wò mọ̀nàfíkì aláwọ̀ tí wọ́n jẹun bẹ́ẹ̀ wọ́n kọ̀ kọ̀kẹ́ ní jùlá ó padà fi mọ̀nàfíkì lẹ̀ pàpàtà nígbà tí wọ́n fẹ́ di agbó tàbúùkì tí kálukú ń dà nǹkan tí wọ́n ń dà nǹkan tó ń dà nǹkan tó bí àgbò tó lágbára ní kùsí ìkọlọ́wà nábì wọ́n á ń dà nǹkan débi pé àwọn obìnrin náà kó nǹkan wá fi wá nábì nígbà abidásí ti wá anábì ó lè jẹ́ kí wọ́n lọ́wọ́ sí wọ́n ti gbé ẹmu. ọmọ tó máa ń bẹ lọ́nà jù lásùnjọ́ náà òkú bí ìyàwó tó padà fẹ́ kálọ̀sùnlógún lápòjúwe olóńgbò ẹ wá ọmọ olùwàlúwàbáyì èyí kọ́mẹ́sì lóró ẹ̀ nínú orí ọmọ yìí sọ pé bàbá mo nífẹ̀ẹ́ gan o àwọn onífẹ̀ẹ́ náà bìí lọ ìbánikẹ yíyọ mo fi láǹfààní dọ̀la kẹ yíyọ rẹ padà bẹ́ẹ̀ bá yí padà ara mi ò ní gbà á kí má ìsọfà náà ó sì dijọ́ kejì ó ti lọ bá bàbá yìí bàbá ni mo mo wà lẹ́yìn ọ̀rọ̀ mi o ọmọ alọ́sọ̀rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam gbà tó débẹ̀ ìṣesí yẹn ju àwọn sọ́kọ̀ tó wà lójú bí náà àwọn ẹni tó wọ́n tó wọ́n ti bá bẹ̀rẹ̀ ní wọ́n sì bí olúwọ̀ mọ́rin tọ́lọ́rin tó mọ́ bí náà ìlẹ́tẹ̀ wọ́gá ọlọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ọmọ ìbá bí ọdún ọmọ ìbá bí ọlọ́run ọlọ́run láàrin èmi àti àtàlákùn ìyá mẹ́ta bàbá náà fún wọ́n yìí tí kú bí ọmọ ní tọ́lọ́ fi rẹ́jù ìsá nípa Muhammad sallallahu alaihi wasallam fi ìrọ́lọ́kùn yẹn pa ànábì sọ bẹ́ẹ̀ lọ́kùnrin wá bí mùsùlùmí dáadáa jọ lóòótọ́ ni bó sì lọ́mọ yìí sọ

so anabi ma apply a ẹ̀ sára àti ọlọ́run máa rán sí pé wáwọ ọwọ́ báwọ ọwọ́ ó ti ní bọ́nà ọba sí ní kéyìn bá mọ̀ lẹ́bí kìló tí bọ́sì bá wọn lórí anabi bá wọn lórí kọ́dà anabi bá rẹ̀ ó yẹ kó wọn pa wọn kó pa wọn anabi ní wọn fẹ́ tán sọ̀rọ̀ lẹ́nu ni ká máa sọ pé tó ń bára tó ń pa yìí ẹsẹ̀ sì náà lẹ́fì ọ̀fẹ́ so sì náà kàn án pé ọbí pa wọn ọ̀fẹ́ ló sì náà fẹ́ ẹja lè ọbí pa wọn ọ̀fẹ́ sì ló fẹ́ pààyàn pa wọn kí wọ́n sì fìlá gẹ̀rẹ̀ náà wọ́n àwọn ọ̀rá níbi gẹ̀rẹ̀ sí wọ́n mọ́dún gẹ̀rẹ̀ sí wọ́n ṣe ṣe mọ́ ó pa àwọn gẹ̀rẹ̀ ifá ó sú àwọn ọmọ ẹ̀yìn olóògùn náà palẹ̀ sí ó láwọn gẹ̀rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n maslaha wal mafsada ó yẹ ká máa wò nínú sẹ̀mí ayé wa gbogbo tá máa ń lò nínú sẹ̀mí ayé ká máa wò àmọ́ tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ halal di haram a gbọ́dọ̀ sọ haram di halal wallahu ta'ala a'lam وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك ṣé ìdájọ́ yá tí ó ti wá sáájú ẹ̀yẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú àti èyí tó parí ẹ̀dọ̀ ní ẹ̀mọ̀ pẹ̀lú ìyẹn bí ara ẹ̀tí kò tí láwọn ìgbé ìjà pé mo sí so abẹ́ ọ̀rẹ́ ti ẹ̀rẹ́ sí náà tí ìdájọ́ tó wọ́n wà lálùú àlùú àgbàwọ̀ sì bá mi pé wọ́n dàbí bàtà bá jọ́ tó pẹ̀lú ẹ̀ àjọ ọ̀sùn àtẹ̀lé sọ pé ọtí dá ọtí ọ̀dà ẹ̀tọ́ ẹ̀kọ́rẹ́ jẹ́ lórí dáadáa wọ́n sì kó báyìí wọ́n gbà wẹ́ báyìí wọ́n gbọ́ tó ṣe sọ́kàn lánàá lẹ́yìn tó kẹ́nu àbọ̀ kẹ́nu àbọ̀ àwọn onílé ìjọba ìlú pé ìtọ́nà fi di àwọn alábà rẹ̀ zina ṣe so àṣà ọlọ́sà ní kí ọ̀rọ̀ pàápọ̀ so àbáńtà wá sí lẹ́kítọ̀ níṣẹ́ ìṣẹ́ náà náà bá ti lọ́wọ́ àti ìṣẹ́ ìṣẹ́ náà lórí sọ bàbá àti ìṣẹ́ náà rí fún ara rẹ̀ lọ́wọ́ pé àbá ọmọ tí ó lè tẹ̀lé ìṣẹ́ ìṣẹ́ náà fún ara rẹ̀ kí sì lè ní fún rẹ̀ ló fi ilẹ̀ ó sì lọ wá súnà ó sì nígbà tó wọ́n dé náà àwọn àfẹ́láwọ̀ ẹ̀rọ wà sí súnà ọkọ̀ ìsìnà náà ṣẹ́jọ́ kí kò máa nígbà náà èmi jẹ́ tó sọ ní sẹ́ẹ̀ pé ní tí ò ní kó òun lè ṣe súnà tẹ́ sọ yìí mísíkì náà ó dà pọ̀ àwọn ọmọ òun wọn mà òun ò sì lè rí sí gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn táyé lò àmọ́ kẹ́ni mẹ́gbọ́n mísíkì náà fẹ́ sí lọ ẹni fẹ́ sí bàbá jẹ́ nǹkan ẹni mẹ́nu bá lásìkò yẹn nítorí pé ẹni mẹ́nu bẹ́ẹ̀ tẹ̀lé ẹni tó wà sí ẹni mẹ́nu bá tí wọ́n tẹ̀lé olè sá olè sá tó bá ti ẹ wá dúró láti ṣe sí rẹ̀ nínú wọn sí ọmọ akéwì wọn lè má ọmọ sí ni wọn lè wọn ẹ kọ́ ọ̀rọ̀ sọ olùwọ́n gbé àpẹẹrẹ sọ ní ẹ̀yà ìgbẹ́ sọ ẹ̀ ẹ̀ wọ́n náà sáré ọ̀rọ̀ láì fẹ́ kí lọ́dọ̀ pẹ̀lú wa òkú kò sẹ́ni tí mo tí ò fẹ́ òkú tó dá ṣùgbọ́n báwo tó lọ́dọ̀ sọ̀rọ̀ ìbéèrè bí o kí wá sí ìyàwó ìwọ àná mi ìyẹn bí ẹ̀dí láì tó nípò bàbá yìí ìwà rẹ̀ sọ ní bàbá yìí bàbá yìí ti gbádùn orílẹ̀ pé èyí sọ bá láti mọ̀ sọ ìyàwó ìwọ tó bá bímọ àfihàn sọ so tí ẹ bá bá bímọ yẹn tí ẹ bá sọ lórúkọ yẹn ẹ bá wọ bí yẹn sọ́ọ̀dì wọn ronú ìgbà kó ah, máa gbọ́ orúkọ orúkọ mi wá sọ̀rọ̀ ní àwọn ìlú orúkọ mi sóòrò. àbẹ́ ìwà láìpẹ́ òbí yàn ara tó sì ga ní ẹlẹ́gbẹ̀ẹ́ òbí ìyá òbí tó fẹ́ sọ ọmọ mi ní owó àbá mi Rahman àbáwọ̀sì lápò ẹgbẹ́ àwọn ẹlẹ́wọ̀n fẹ́ sọ ọmọ yìí ní ọmọ yìí ní nìkan sí ọ̀rẹ́ wọ́n <laughs> wà lápò tó fẹ́ láwùjọ tó wáyà yìí ó lè tẹ́wọ́ dàá pé pé olùkọ́ àbá <laughs> olùkọ́ àbá wọn kì í. olùkọ́ àbá

ní abdulrahman ni tábà ní wọn sọ lóko ọ̀kan ní kókó táwọn kórè àwọn ọmọ abdulrahman àgbà ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà bíkọ́sì àwọn èèyàn tí lágbọ́ yé ṣe lọ́dún ìdílé tó kọ̀ mẹ́ta lórí náà ìyá àdúgbò nígbà wọn ni ìláyéláyé ọ̀fẹ́ pàmí ẹjọ́ ilẹ̀ ìlú pípọ̀ ní gbọ́dọ̀ rẹ̀ sọ pàmí sí ti wọ́n wọn ní ìlú ọ̀fẹ́ sọ ní ọba tó lé náà. Àlékún sàrà. Bẹ́ẹ̀ni, ẹni tó gbé rọ́kà kan wá níbi ẹ̀mí ẹ̀rí méjì, ṣẹ̀rọ̀ tó tó lọ́ba ti dé kí sí kábàrà lọ́dún sí ṣùgbọ́n sì yí kábàrà kí sí mo sì yẹ pé yóò wá fi sí lórí ẹlẹ́ẹ̀kejì kí sí alákọ̀ọ́kọ́ ọlọ́run tàbí sọ̀rọ̀ rẹ̀. nípa ló ní pé èèyàn kí ọlọ́wọ́ ìlú náà èèyàn tó ń gbá parí àtàyà àti èèyàn fi sálámà àmọ́ àwọn tá a lò lẹ́yìn náà nù àwọn èyí ti ṣe lè ayè parí àtàyè sáwọn wá sáwọn rẹ̀ á sáwọn rẹ̀ lò nítorí pé ẹjọ́ wọn tá a lè sọ àjọ ojú mi láti mẹ́rin káàkiri sẹ́yìn náà tá a fi sọ àjọ ojú ẹ̀mọ́ kọ́sì rẹ̀ ni àdéhùn wọn sàlàyé yìí sí pé àwọn ọ̀dọ́ rẹ̀ fàyídà kábíyà fẹ́ẹ̀kì ìbò wọn rẹ̀ fàyídà sẹ́wọ̀n fàṣẹ́lẹ̀ ẹ̀ máa tẹ̀lé máa mọ̀ ni tó bá yẹ sí i tó bá ti lọ ẹ̀yẹ lọ bẹ̀ tó bá yà sí fẹ́ǹsì àlejò sàlàyé rẹ̀ ó bá ti sálámà báyìí dé kẹ́rin sí ni kẹ́rin sálámà rẹ̀ tó kù lé tẹ̀yìn ṣùgbọ́n wọ́n sálámà tábà tó gbẹ̀rù yìí sálámà lórí àtàkàrà àríyá wa àwọn sálámà tó fà tẹ̀yìn. ṣùgbọ́n àwọn olóyún ni ìmọ̀ wò pé àmọ́ àwọn òbí ní ìmọ̀ wò kọjú sí gbúlá máa ń lára lọ ìmọ̀ wò kọjú sí kọjú sí gbúlá òun náà kọjú kọjú sí náà pẹ̀lú gbogbo ògbìn bí òun lórí ìṣàkóso ọ̀gbìn sọ́lá mọ́tò tó fi gbà àwọn òun lè lò ní tó jọ ara wọn tó ṣe lórí pẹ̀lú ẹ̀ pẹ̀lú kíbla òun ni ìyẹn gbọ́dọ̀ bó owó yẹn. fọ̀nba ní wọn wá tí ó bo owó ara tiẹ̀ tí ìgbà tó wọn wọ́n wá wọ́n àbí sọ́ọ́tì kà àbí sọ́ọ́tì ní bọ́ọ̀lù sáré bìrù ọwọ́ àwọn ọmọ mọ́sálásí náà abáṣe ò sí ẹ ti ẹ̀kọ́ bá àwọn ọmọ nínú gbogbo yìí ẹ wọ́n kẹ́kẹ́ o ti kán sí wọn? Àgbọ̀n mi kọ́ mọ̀ gbé yìí lórí sí àkáyọ̀ ìgbọ́nù pé kí ni tọ̀ kí wọ́n máa di pé ìwé pípa náà o pé orí sí àkáyọ̀ ìgbọ́nù pé ṣùgbọ́n pé táwọn sọ pé àwọn nǹkan ti sẹ́ni kan máa ṣe bí ìrùn ẹ̀gbọ́n ìjà báyìí nígbà tó ti báyìí kọ́lá bẹ́ẹ̀ bá ti ṣe tán ẹ̀sìn ẹ̀tẹ̀tẹ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله والسلام عليكم